àbáwá àbáwá gbàgbà ẹ̀sà. ẹ kó dédé àsìkò gbogbo ibi tẹ́ wò wá a sì wà níbi bí ayẹyẹ oyè tí wọ́n fẹ́ fi jẹ tí wọ́n fẹ́ fi di ọba orin ṣé èdè wọlé sí wọlé tí ọjọ́ bá ọmọ náà ta.

Awala aláàjì ẹkú ọ̀rọ̀ náà wọ́n fẹ́ jí bàbá àwọn ẹlẹ́gbẹ́ méjì. gbogbo àwọn olùdarí ọba ń sọ. bàbá ọba ẹ̀sìn bá ọdún aláàjì ẹ̀jẹ̀ pà lọ́bọ̀ o. Arábà mi àìlé. Ọba ló kú Kwara. Ẹ kú àlájì ẹ̀ káàbọ̀ o. Aláàjì aláàjì tẹ́lẹ̀ aláàjì tẹ́lẹ̀ aláàjì wọ́n kì í wo aláàjì. Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ rẹ o láti láti láti gbé náà wọlé ìgbéra alhaji kede kwara olùtí àyìnlá àti bàbá wa ah, adisa wàhálà olórin tí wọ́n fẹ́ fi jẹ ọba orin ní ìlú Ìlọrin ní Kwara State òní ẹ̀hún olójú wọn ràn yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa bá a láìkì pósìtì kẹ́dẹ̀ máa bá a ṣe àì ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kí a sì ṣe ń wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di wọ́n tẹ́ fi ń ṣe àì ẹ máa fi ka owó ńláńláńláńlá láṣẹ ti gbọ́ ẹ yáyẹ ṣe ìnáwó ẹ padà láì wọlé ẹgbẹ́ náà ìwé rẹ̀ Thank you. Assalamu alaikum. Assalamu alaikum.

ẹ ti rí i pé àwọn èèyàn ńláńláńlá ló wà níbi bí ní ọjọ́ tí ò ní Alhaji Besco Azeez àwọn náà lẹ́ ń wò yìí àwọn náà máa ń kọ́ níbi Barrister àwọn náà lẹ́ ń wò yìí àwọn náà náà ṣẹ̀ṣẹ̀ wọlé dé ẹ wò wọ́n. Thank you.

First Americana in the whole Kwara state. Oh no, current Americana in the whole Kwara state. Everyone the current báwo bá jẹ́ pọ́ọ̀sì legend. ẹ ti kọ́ wa gbọ́dọ̀ aláàjì aláàjì ọ̀nà bó ti kú ìyá fẹ́ kí wọ́n ní àbí wọ́n fẹ́ gbà kan ẹ fẹ́ gbà kan náà wọ́n fẹ́ kẹ́kẹ́ tọ́ ẹ lọ kí wọ́n. ayé ìlú èèyàn máa kọ lọ́jọ́ àgọ́lá wọlé. ah bàbá àgbàlagbà. Hmm. àìlọ́ àìlọ́ ẹ pẹ̀ fún wa. pariwo olè. Hmm. bàbá mi. Thank you. Campeón Thank you. Thank you.